إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها علما كبيرا اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك من فرج عن مكروه من أمة محمد صلى الله عليه وسلم ẹgbẹ́ tó o sí àtẹ̀lẹ̀ àwọn èèyàn tó sí nínú àwọn òdìpọ̀ ọlọ́run á fi òkùnfà tí mo sí àyẹ̀wò síkò ọlọ́wọ́ àdàgbẹ̀ òbí ọ̀rẹ́ àti àrùn. إلى تسمع بأس الله أحيا سنة النبي صلى الله عليه وسلم سنة النبي كان تدفع بكثير ورمان àti tó ti dojúrú mọ́ wọn lójú fún ọ̀bẹ ìwọ ní ìṣe bẹ́ẹ̀ olówó àṣàlàyé rẹ̀ fún wọn tọ́lọ́mù wa pé kí wọ́n sọ sínú ọ̀nà ìjì padà táwọn èèyàn ń ṣe ìlú ẹni bẹ́ẹ̀ náà kò tó wà ní abẹ́rẹ́ ìjọba ìyá wọn. mọ́ni akpẹ́ ọ̀sọ́ aláàbí sọ̀rọ̀ àlùfẹ́lá ẹ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àṣàlá ti ní wọ́n ṣe fún àlẹ́ ọ̀sọ́ àlùfẹ́lá máa tẹ̀lé wọn المرضى وأهل الجوع والذل وأهل المؤمنين ẹtọjá ẹsàn ìmáàlì rẹ sì dòrò ìgbàgbọ́ òdodo òtúbà ìsìn ṣe ń ṣe òyẹkùrù rẹ sì tọ́lọ́ òyẹkùrù rẹ tọ́ orí ìmọ̀ràn lọ́nà ọ̀sẹ̀wọ̀síwájú ọlọ́run ọyọ́ sí tọ́lọ́ ṣe ìlú ẹni bẹ́ẹ̀ náà wà bẹ́ẹ̀ lòdì bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé ibi ń pa òní tó kù tó ti bẹ́ẹ̀ ojú ti ọlọ́run kò sẹ́kọ̀ọ́ ọ̀dọ́ ọlọ́run olùbọ́sọ̀dọ̀ ọlọ́run òun náà wà ní tí wà lò nílò rẹ̀ ní àwọn. àwọn ọmọ kéékèèké àwọn ọmọ mùsùlùmí fún ọ̀lẹ́sẹ̀ lọ́rùn kò tí ì dé ipò tó lọ́nà ọmọ kó ẹsẹ̀ fún wọn àwọn náà wà lábẹ́ ìbòmí tí ọ̀dọ̀ ẹ̀ ní àwọn. mọ́tàkà àlọ́ àdìrí sáà ní wàkàmù ẹ̀ ń tó ṣe pé bàtí wọn ti ọlọ́run bí ṣe ń wí láwọn lọ́kàn rẹ̀ náà bá a lọ ojú ọ̀rọ̀ bá àwọn ẹ̀ka bẹ àwọn ẹ̀ka wọn kò máa ṣe ọ̀pọ̀ nípa ẹgbẹ́ pé ó ṣe wí láwọn ọ̀sán bá wọn náà ti ní kókó pa wọn sọ̀rọ̀ lọ. wọ́n máa ń lá yàrá kó wa nílẹ̀ yìí tó ṣe wí kò sí lẹ́yìn tí wọ́n yá pa òbí rẹ̀ ìmọ̀ àtẹ̀lé àṣẹ wọn ni àṣẹ lọ́ba ìsìlámù olú ẹ̀ olú ẹ̀ bẹ́ẹ̀ dáa wọn náà ti ní kókó síwájú lọ́wọ́ mẹ́lá ẹ̀ ń ṣe ibi náà mìíràn ẹ̀ ń kí èsì gbọ́dọ̀ ìtọ́fẹ́ yẹ tí èsì olóògbò tí èsì pé ó gbé bí ó gbé sọ́ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ìdíjú ń jápọ̀ ìwé ẹni bẹ́ẹ̀ láti ní ìgbàgbọ́n wọn lọ lọ èyí ti kó wọn gbọ́dọ̀ wọn gbé wá fún wọn yóò lóyún wáyé fún òkú yọ ó lè dà wọn jápọ̀ ọ̀yà àmì yóò gbé ọ̀sọ́jáde ìwé ẹni bẹ́ẹ̀ ní ìgbàgbọ́n sọ́ọ̀rọ̀ lọ ومن لا يحسد الناس على ما آتاهم الله بصدره ẹni tí èsì ti ta àwọn ẹni àwọn tí èsì ti ta àwọn àwọn èèyàn lórí tọ́lọ̀ ń ṣe fún wọn ẹ̀tọ́lọ̀ ṣe dáadáa fún inú rẹ̀ ó dùn ní yóò ká àwọn àti jẹ́ ìlú ẹgbẹ́ náà ti di ní pé tó pa wọn lọ́dọ̀ náà ó pọ̀ lábẹ́ lórí. wàtọ́ ni a tó kúrò gbogbo àlùbáyé àtọ̀ àbúdá àlù àlẹ́rí àyíká lókè ọ̀nà ọ̀hún lábàá wẹ̀. وإذا ذكروا ذكروا الله به ويريدون إلى ذكر الله تعالى كما تريد الوصول إلى ويضربون لمحارمه إذا استحلت كما يضرب النمر ويخفون ويكلفون بحبه كما يكلف الصليب بحبنا eléyìí tí àwọn alásọ̀tọ̀ tó ìlú ọmọ ẹgbẹ́ ìlú ọmọ aslam sábẹ́ àti ọ̀sán àwọn àìsọ́là owó ọ̀fẹ́fẹ́ rẹ̀ pé àdéhùn ni. ó ní ilé ẹjọ́ àti ẹ̀rù yíyọ̀ ní ẹ̀mí yàrá òun náà ní àwọn ìlú pé ọkọ̀ ọmọ ọmọ ara wọn náà má àwọn ìyàtọ̀ ṣe é gbé tí wọ́n bá ti ń lọ sí ìrántí ọlọ́run bí ìgbà tí ẹyà òòlù tó sáré kìí ṣe bí ìmọ̀ ọ̀dọ̀ agbárí kó túmọ̀ sí lórí àkọọ́lẹ̀ lórí ẹ̀ lọ́sọ̀rọ̀ àti ọ̀sọ̀rọ̀ àlùsọ́là mi. wọ́n lé ní ilẹ̀ yá ọmọ wọn lọ sáájú dàgbà àwọn tí wòye dé kí iye ọlọ́run ọ̀pá tó kó fẹ́ẹ́ gbogbo wà ní ẹ̀ máa lọ ọbẹ̀ ní ẹ̀ máa lò síbẹ̀ yóò gbé òun ni yóò kà kọ̀ọ̀rọ̀ àmì yóò kọ̀ máa gbé òun ni yóò ṣe wá àtìní wọ́n lé ní iye ọlọ́run ọmọ ọmọ ọmọ ọmọdé táwọn ẹ̀ ń lò gbogbo wa ìlú àwọn náà ìjọ àdínlẹ̀ alẹ́bí náà ṣẹlẹ̀ ló ń lọ àbẹ̀ àṣà àwọn ẹgbẹ́ láti wọ sàárì tó ń máa ń dùn máa yàn iná ni àwọn tọrọ àforíjì wọn ò dín wọn tọrọ àforíjì gbogbo ọ̀gá ìlú àwọn náà ti láti ilẹ̀ wájú ọlọ́ọ̀ lọ́la tí òun wá sí sínú òṣìṣẹ́ ọlọ́ ìwé bá ní ká àdìsọ́ lọ́la àdìsọ́lá níbi òdodo tọ́tẹ̀ ìṣúná rẹ̀ bẹ́ẹ̀ náà ní tóbi àwọn ará ilé rẹ̀ tí ò kórìíra tí ó dàbí àwọn ní akórìíra tọ́tẹ̀ àdìsọ́ lọ́la àdìsọ́lá àti àti òṣèlú àti àyè ìgbàlódé sebagai ini kembali Rasulullah Sallallahu Alaihi Wasallam jadi dua orang orang ẹtù bí máa ń nífẹ̀ẹ́ mímọ ká Quran àtàwọn ìmọ̀ ká Quran olú ọ̀fẹ́ lábẹ́ gbòógì ní ọ̀gá ìyáàmà ẹni náà lówó sọ̀sọ̀ lórí lọ́dọ̀ àwọn ọmọdé tó ti wọn ti wọn ká Quran ó sì lọ fún ọ̀rọ̀ ayé wọn. inú àwọn ọmọ tó Quran Quran yóò ju bí fọ́ ọ̀rọ̀ ìfọ́ ìbátan rẹ̀ sí sọ̀rọ̀ ìjọ màbú ṣe rí inú àwọn ẹ̀yẹ́ tó olú ẹni bẹ́ẹ̀ náà ní ìfẹ́ nípa kura náà nìyẹn sòjọ́ náà wà lábẹ́ òkè pẹ̀lú òkú ọlọ́run nígbà tí ọ̀rọ̀ àti lẹ́nu lẹ́nu bẹ́ẹ̀ náà sì ni àwọn kẹ́kẹ́ akura sórí àwọn náà máa bẹ nínú gbòógì níjọba ìdíyàwó bẹ́ẹ̀ náà ni Ibrahim aleyhisalatu wasala àti ali àti Hasan àti Hussein àwọn ọ̀rọ̀ wà di wọn lórí pé wọ́n máa bẹ gbòógì lábẹ́ gbòógì níjọba ìdíyàwó eléyìí ni wọn bá sáré sọ nínú àwọn olùkọ́ àwọn onímọ̀ sọ àwọn míì bẹ̀rẹ̀ bá ti sọ pé ọ̀rọ̀ tẹ̀lé àwọn míì àmẹ́nubà gbogbo tiẹ̀ lẹ́ra. eléyìí ni ìṣesí kejì kọjá ìṣesí tí ó ṣẹlẹ̀ sí àwọn ọmọwúlé òdodo níjọba ìyá alákọ̀ọ́kọ́ nígbà tí ìbẹ̀rù gbogbo tí káyé káyé oko tó bá ṣẹlẹ̀ àwọn òní kò sí síbẹ̀ lọ́wọ́ ọ̀gá tiwọn. ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ mi ò dodo wọn wà ní abẹ́ ìbòmí òṣìṣẹ́ ọ̀sán àlùsọ́lá ọ̀sán yìí pé ẹ yóò tọ́ba mú ìbànújẹ́ kan kú òkú mú òyìn láyé ìbànújẹ́ sọ̀kalẹ̀ wà bá ó sì mú kó. ọlọ́run àdìjọ́lá yóò mú ìbànújẹ́ kan kú òkú yóò mú ìbànújẹ́ kan kú òkú náà yóò mú ìbànújẹ́ kan kú òkú náà ń dọ̀lẹ̀ ìbànújẹ́ ń dọ̀lẹ̀ náà pọ̀ bí wọn náà láti wá mú ìbànújẹ́ kó báwọn ìdílé ayé kó bá ti pọ̀ tó lọ́nà wà nígbà lọ́sùn mú ìbànújẹ́ kó fún wọn náà ní ti bá nínú jẹ́ tó dà bí a. ọmọ ẹyẹ sára aláwọ̀ sílẹ̀ ẹ ń bá ṣe ìrọ̀rùn fún ẹ tí ara ń ní tí ò lọ àbójútó káàkiri ni yàtọ̀ aláwọ̀ àlẹ́ ìgbé lórí àwọn àtẹ̀rọ̀ ilé ayé bíi ọlọ́run ó ṣe fún náà tó bá jẹ́ àdìyá ومن ستر مسلما ستر الله عليه في الدنيا والآخرة ẹ yóò tó máa kó mùsùlùmí láti rí àti ilẹ̀ náà tó ṣe ọlọ́ àìdá tó ló ṣe ọwọ́ ìgbà náà ọ̀nà ìmọ̀ ń pẹ́ kò sí wáyé ọlọ́run àdìgbọ́lá yóò kó ìwà náà láti rí láyé àti láyé ìyá wọn. ìtumọ̀ sí pé ìdásílẹ̀ òkú ìjọ wọn náà rí ẹ tó ṣe àìdá àná nínú mùsùlùmí tó o sì fi àti ẹ̀ fáwọn tọ̀nà tó ta. wọn lọ fi àwọn ìlànà ìlànà ìlànà ìlànà àti ọlọ́run àdìgbò láyé wọn wà ní wọn máa ṣe àṣepọ̀ ẹ̀kọ́ ọlọ́run lókùn àtọ́jú ọ̀la ṣe àtúbáwò yẹn. àti ìtẹnumọ́ lọ́pọ̀lọpọ̀ wáyé pé kì í sàmì orí orí pé mùsùlùmí ṣe ti ọ̀dà tọ́ o àmì orí ẹni tó ọmọ yìí bọ́jà tó wò sí bí o sí ní ẹjọ́ rí dáadáa ìwọ̀n ní jẹ ẹni tó ṣe dáadáa ẹni tó ń gbé gbà ọ ẹtí ọ̀sán ẹni tó ń ka Quran kú ọ̀mọ́ ni èyí ṣe ẹni tó mutí ẹni tó ṣe sìnà kí ni ẹ sọ kí ni ẹ sọ lára rẹ kí ẹ sọ nù tẹ́lẹ̀ ní ọwọ́ kí àwọn tí kò lọlé rẹ kí wọn ní wàhálà bí jìnnà tẹwà fẹ fà wọn lù ẹ fà fẹ fà kó a ní má fà wọn lù ẹlẹ fẹ tọlọ ń bá ṣe é tó bẹ fi dúpẹ́ bọlọ ẹ tọlọ ń ṣe tó bẹ fi dúpẹ́ bọlọ ọwọ́ àlọ sí àwọn tálákà jọ kí wọn mọ ọdún wa kò gbẹ kó dúpẹ́ lọ́tọ̀ lọ kò ń ìṣe ní sinimá lọlé ọwọ́ ní kò lóun ti wà nímọ̀ òun ní ìwà nímọ̀ ẹni tó gbéyàwó ló ní ìwà nímọ̀ nípa àti àtúnṣe sọ́la ní súnà rẹ̀ olùkọ́ ẹ̀rọ ọlọ́kọ́ máa ti gbéyàwó wá sí àwọn èèyàn ẹ̀wá jẹ́ ọ àdúgbò lọ bá wọn àwọn aládùúgbò ṣùgbọ́n àwọn òṣèyàn á dá lè ní rẹpẹtẹ àwọn àdéhùn lọ rẹpẹtẹ àwọn àwọn ọgbà ọgbà bóyá ìdèjì yẹn bóyá ìdèjì yẹn ti sọ lẹ́yìn bàbá sí ẹ̀wọ̀n náà sọ̀rọ̀ ìlú wà lókùtì ọ̀dà àwọn obìnrin ò sì gbọ́n àwọn obìnrin náà wọn ní ẹ̀jẹ̀ àwọn gbẹ́dàgbà wọ́n dá ẹ̀jẹ̀ sọ́kùn lọ́rùn rẹ̀ ní oúnjẹ náà bá wọn yọ̀ọ́ bá wọn yẹn gbẹ́dà oní olú sì náà ìyàwó kò bá wọ òṣìṣẹ́ wọn sọ lọ́nà àyè ọ̀sánlá ó ní ẹgbẹ́ ló ti wò láàbọ̀ ọmọ ìyá rẹ̀ láàbọ̀ ọba ṣe rí àwọn ọlọ́ọ̀bà ìgbọ̀lá yóò bu òṣèlú náà ní ìgbà rẹ̀ ẹ bá ń bàjẹ́ kú òkun sùnmí náà ọlọ́ọ̀bà àlejòlá yóò mú bàjẹ́ kú òkun náà tó bàjẹ́ yóò dàdí ya ẹ bá kú sùnmí náà láti rí ọlọ́ọ̀bà àlejòlá yóò kó náà láti rí láyé àti yóò dàdí ya ìsìtì ẹlẹ́ẹ̀kẹta nìyẹn ìgbé àwọn ìyàtọ̀ ń bẹ kí ẹ ní àtẹ̀pamọ́ pàlú pé wọ́n mú ìbàjẹ́ kú òkun sùnmí wọ́n dúró sí ibi ìbùkátà rẹ̀ wọ́n kó láti ibi àṣìṣe rẹ̀ òkúta ọlọ́run àdìgbọ́lá yóò fi òkùn náà rọ́pò fún wa ní gbangba àdìyàmà àti sọ̀rọ̀ àdìjẹ́ náà àti náà ọwọ́ gbangba àdìyàmà ẹjọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti bó àti tọ́lọ́run ṣe ń sùn níta àkókò sọ náà. ẹlẹ́ẹ̀kẹ́rin nínú òṣìṣẹ́ àwọn ọmọbìnrin òdodo nínú ọ̀gbìn àdìyàmà oní àdìgbọ́lá ọ̀rọ̀ àdìgbọ́lá yọ sàmójúkú ẹ̀ṣẹ̀ wọn fún wa nítorí nígbà wọn bá ti ṣe àmójúkú ẹsẹ̀ ó túmọ̀ ìpè ìṣirò wà dásírọ̀ gbàtọ́ bá tó àsìkò ìṣirò. ọlọ́pàá ìgbẹ́ wa bá sọ̀rọ̀ nípa àmójúkú yìí nínú sọ́ọ̀dà kan àyà ìkẹẹ̀ẹ́dógún àti ìkẹẹ̀ẹ́dógún ọlọ́pàá ìgbẹ́ wa sọ pé ووصينا الإنسان بوالديه إحسانا حملته حملت حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شهرا حتى إذا بلغ أشده وبلغ أربعين سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك إني تبت إليك وإني من المسلمين أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعلى الصدق الذي كانوا يوعدون ọlọ́wọ́ àdégbélá sọ fún àwọn fúra ìgbéwà sọ́n iná ìsáàdá ìwà ilẹ̀ ìsáàdá àwọn ọlọ́run àti pàṣẹ fọmọ ẹ̀yẹ ènìyàn tó kọ́ máa ṣe dáadáa sábà òbí rẹ̀ méjèèjì kámẹ́lá ti ó ń mú owó kúrọ̀ ha nígbà ìyá rẹ̀ tó lóyún ẹ̀ sínú ẹ̀ ìdíyàwó ọ̀pẹ ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìgbà ẹ̀ ń jẹ̀rora ń lórí ṣiríṣi wàhálà. bàbá jọ àtúntòrò ha nígbà tí ó fi bí kalẹ̀ náà pẹ̀lú ìnira ní wà á mọ́tò gbogbo fi gbogbo kàlà òkú nìjà ara nígbà tó kúrọ́ ẹni ìtọ́jà lára obìnrin tí ó jẹ́ kọ́ọ̀sì onídùúyún tọ́jà lára ní di sọ́rí ní di ọmú ní di lára obìnrin bẹ́ẹ̀ wájà ní lábàá náà ọlọ́run bá ti sàlàyé ẹnu koran láàrin oúnjẹ tó di èdè àti ètò di ìgbẹ́ ètò wa dáa ju láàrin méjèèjì ní ọ̀wá di ọ̀yẹ̀ lẹ́gbẹ̀ẹ́ wàrà so ètò dáa ju owó ara àyà iná ẹ̀mí iná iná ẹ̀mí mọ̀ orí ẹ̀fẹ́ láti lọ yìí àbá fún ọmọ lọ́yẹ̀ oúnjẹ rẹ̀ gbọ́dọ̀ dáa ó sì gbọ́dọ̀ pọ̀ sí nínú ojúṣe ọkọ̀ tọ́jú mùsùlùmí nílò ẹ̀kọ́ tọ́lọ́mù ọ̀nà yẹn kó ìkírísì oúnjẹ rẹ̀ bọ́bá sanwó ní fún ni yóò ìkírísì owó rẹ̀ òbí ọ̀bá sí lábẹ́ ẹ̀ mọ́ nítorí ìdí náà àdúgbò ọwọ́ ìwọ̀n máa fi owó rẹ̀ bẹ́ẹ̀ sí nítorí ọmọ fi kọ́ ẹ̀ ọlọ́ọ̀bà nìkan láti kó wa ámúlùkú àfisọ́ ọ̀lùkú gbàdá ìnàṣàrà ẹ̀tọ́ òun rẹ̀ àti dídálẹ́nu ọmú gbogbo ẹ̀ jẹ́ thirty months ọ̀pẹ́ yìí àbí ó kéré thirty months yẹn ní ọdún méjì àdéhùn ẹ̀fà kàtà ìdá balaga aṣọ́jà òkú tọ́lá ìdè ni ọ wá ibi tí ọba mú wá balaga àdúgbà yìí ní sànà tó tó wá fi lójú ọdún ogójì ọdún káàkiri nìyẹn. قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي يوم أمسكر يا الله سيرا ربكم ilé máa dúpẹ́ lórí ìrora tó ṣe fún mi wà á láwọ ìyá àti nítorí báwo bí ibi méjèèjì wà ní àmàlà sọ̀rọ̀ ní àǹkàwà ìyá ọlọ́run jẹ́ máa ṣiṣẹ́ rí tọ́jú ọdún sí alẹ́ àti tó yẹ kí ọmọ ogójì ọdọ ọmọ ogójì ọdún àti tó yẹ kí ọmọ sí ẹgbẹ́ òun yẹn ọmọ ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run òkú àtẹ̀bẹ̀rẹ̀ ọkọ̀ ogójì ọdún. tọ́ba ìyá tó ní bàbá láyé tọ́ba àwọn ṣàdúrà fáwọn ilé ìkọ́nà ọ̀bà àdìgbọ́lá kó sàmójúkú òkú wa kó fẹ́ wọn. ó sì máa tọrọ lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ tí wọ́n ọlọ́mọ bá wà lọ́wọ́ sí ní kó dé máa ṣe báyìí àsìkò ewé àsìkò ẹ̀gbẹ́ rírì ó ti lọ fẹ́ẹ́ pé àdìtọ́ta àdìtọ́ta lè máa ṣe pọ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ìbá wà ní ọmọ ọdún ọgbọ̀n ọdún márùn-ún ewu ọdún kò sì lọ lọ nígbà tí wọ́n bá ti di ọmọ ogójì ọdún ewu ọdún parí ìdàgbà ìdí arúgbó ọfẹ́ bẹ̀rẹ̀ lọ yẹ́wọ́ àwọn ìjọba rẹ̀ lẹ́yìn ìgbà náà àsìkò tí ọmọ ọjọ́ tọ́nà bá tó ọ̀dàgbà ìgbà náà أقوام برب ونعمل صالحا ونعمل صالحا ترضى اليوم سيقول المسجد بواقع لا يقول المسجد وأصلح في ذريتي اليوم بارك أوصف أمامي إني تبت إليك ولم بلغ وإني من المسلمين. Bọ́lá ló ń sọ fún òdodo ẹni tó dúró ju sẹ́yẹ̀ fún ọ. أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ọlọ́ni àwọn ẹni ẹbí ọba tí mo lọ́ pọ̀ tó àwọn ọlọ́run á gba iṣẹ́ ẹni tí wọ́n bá ti á gbà wọlé wọn lè dájọ́ àwọn tó à ń tẹ̀lé àdìní o. àwọn aṣàmójúkò nínú aburú ètí ẹ ti aṣàmójúkò rẹ̀ fi aṣáájú ìdáná wọ́n wà wọ́n àwọn ẹni tí wọ́n wà ìdáná ẹni tí wọ́n bá ìdáná náà tó tó àtàmúkò wọn wàhálà sílẹ̀ ìrìnlẹ̀ ní káàmù yọ̀ àdúró àdéhùn olóyún ní àwọn kúkú ìjẹ́lẹ́dọ̀ àwọn ọlọ́run ká ti àdéhùn rẹ̀ fún àwọn ọmọ wìnyí. láàyè nínú Quran ní sọ́lọ́tò aláìmọ́ra ayé àwọn ọmọ àtàlẹ́ tírì àti wọn ọmọ bíi wọn àtàlẹ́ sí ọlọ́run tó sọ wípé wàsáàlì owó ilá àtọ̀tẹ̀rọ̀ ti ń bẹ̀rọ̀ bí wọn ọjà náà ti ní àlùkò àti sábà wọn àti wọn lọ́rùn. عدة للمتقين ọlọ́ni wa sáárì irú ẹ máa ṣe alápáǹtẹ̀tẹ̀ ẹ máa ẹ máa ṣe ìdílé kẹ ẹ máa yára ìlà ọ̀dọ̀tọ́rọ̀ àti ìmọ̀ràn ọ̀gbìn fún un lọ́sibítẹ́ ẹ máa wá àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba yín wàdà nínà tí àti àdánà kan tó bẹ́ẹ̀ náà ni ìlú àgbẹ̀ náà bẹ́ẹ̀ náà ló ṣe ẹ̀rù tó bí ọlọ́run àtọ́ bẹ́ẹ̀ ìjà ọlọ́run táàmù rárá ẹ̀ táàmù ìmí ìgbẹ́ tá ní mà ìmí ìgbẹ́ náà ló kọ́ bọ́dà ìdí àwọn alákòóbá mọ̀ ẹ̀wẹ̀ ìwé ọlọ́run bá ìgbẹ́ àtúntò ní àjẹ́ náà arúgbó àṣàmà lọ àtúwọ̀ rẹ̀ àti orí ìdá ìlú ìmọ̀ tẹ̀lé ọlọ́run bá pèsè ẹlẹ́ẹ̀kan tí wọ́n fẹ́ wọ ọlọ́run أمين بقولهم يعني الذين ينفقون في سراء والضراء والكاظمين البيت والعافين عن الناس والله يحب المحسنين أو وجدنا أو سبب وضعه من أولياء الذين ينفقون في سراء وضراء أو تلك من سجوا من طرف إذا يوم نمو fi sàrà yìí nígbà tára bá rọ̀ wọ́n tó wọ́n bẹ ojúṣe wọn wọ́n ṣe pẹ̀lú owó wà á dọ̀rọ̀ ayé àsìkò tí òkú náà ẹ̀ ibi ìtọ́wà náà wọ́n tún náà ẹ̀ àwọn àwàdà káwàdà bí wọ́n sọ pé ilé owó òwò lọ òjò òṣùṣe òǹkà owó ọ̀tàn ààrẹ jẹ́ ìgbà ọba lówó lọ́nà nítorí òṣè ń gbọ̀ wà ń tálákà iná ló ṣe gbọ̀ ọba lówó ìmọ̀ ń gbọ̀ ọba wà ń tálákà ọlọ́run ti kọ́ wa pẹ̀lú ìlú sáà ti di sáà ti di. من قدر عليه رزقه فلينفق مما آتاه الله ẹtọ́nà bá ti rọra mú fọ́nà bọ́nà ti ti rọra mú ẹtọ́ bá jẹ́ pé kò sí ìrọ̀lá owó mú tó nǹkan nínú tọ́nà kù bí òsì tó nǹkan náà kò tó náà bẹ̀rẹ̀ ẹ̀ńgbà bá ń ná bí etí òtó ló fi jẹ́ pé ńgbà tí owó ìgbà yìí bá wá dé ó kò wá máa ná jù bẹ́ẹ̀ lọ èdè bọ́ wá sọ pé ńgbà tí kò ti tóbi òkú tẹ́lẹ̀ náà èyí náà nìkan bẹ̀ àkọ́dá ànábì sallallahu alaihi wasallam gbé ká máa wábò láti dàbò mi náà kódà kó ṣe pé èso dàbí mẹ́rin ọkọ̀ láàyè àwọn akíwé fún ẹ̀mí èso dàbí mẹ́rin ọkọ̀ lọ́dún ní kákànlá kákànlá kákànlá gbá ẹ̀fí sínú ẹgbẹ́ mọ́dúnlọ́ kí wọn náà wá ọbẹ̀ bàtí kọ́ wá ẹ̀kí ń dàbí mẹ́rin ọkọ̀ náà àwọn máa ẹ̀mí لينفق ذو سعة من سعة الذين ينفقون في سراء وضراء àwọn ọmọ mi yóò fi ká ìdáná bẹ fún wọn náà làwọn ọmọ ní kí gbàtàrà bá rọ sígbà yìí bẹ fún wa wọn máa ń ná sójú ọ̀dà tọ́lọ́ àtúntò ṣe wa wọn dọ̀rọ̀ à nígbà tí ọba sì tó náà wọn kò máa ná wọn lè kà á fún ní ìlànà gbẹ̀rẹ̀ àwọn tí wọn máa ń gbé ìdúró lẹ̀ àìmọye ìtẹ́tí máa ń bí ìlú yàrá kò sí ẹ tí ò ó lè jọjọ ọyà ó lè jọjọ ọmọ ó lè jọjọ ọmọ lẹ́yìn ó lè jọjọ ọ̀rẹ́ ó lè jọjọ ẹmọmọ ìjọ ìjọ jẹ ẹjọ sí ìdápọ ó lè jọjọ ọgáàdì gbogbo bó ti lè ọjẹ tó tọlọ ń bá jẹ tó gbogbo ń táwọn ṣe tó jẹ ẹsẹ ní bí ní bí ń ni kò sẹ́ni kankan tí ọ̀sẹ̀ tó lè lè kódà ìyàwó tó ta dọ́dọ̀ dábà kẹ́kọ̀ọ́ náà wà ní sọ tó kó yẹ sọ́nù ayé àkúrà mi ìyá àwọn ẹran tí ń tilé olùjẹ́ mbẹ́ tọ́lọ̀ bá ní gbogbo bá ní sẹ́wọ̀n tó kò sí lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n bàbá tí a dúró bá wọn ká sì ti àwọn òbí láì fún ṣe fún ọ̀rẹ́ wọn ká sì gbé bínú mi ẹ bá ti wá gbé bínú mi à ó ti ní nǹkan pa mọ́ wájú ọlọ́run ìwé ẹni bẹ́ẹ̀ ní bá ṣe kàṣíwájú tó wà lálẹ́ kò ní ó lù wà nù ọmọ àjẹ́nà jọ̀ǹda ìyá kọ́nà jáde wà bẹ́ẹ̀ wà lá ìnà àdínà bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n ti kú fáwọn èèyàn níbi àṣìṣe wọn wọn lọ àwọn olùkọ́ ṣe ní ọlọ́ọ̀bá ọ̀fẹ́ràn àwọn tẹ́ bá ń ṣe dáadáa táwọn tẹ́ ń ṣe dáadáa wọn ọ̀ka àlẹ́ yẹn. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله àwọn tó ṣe pé tí ẹ bá ṣe àìdá kan àti ẹsà síra wọn gbogbo ẹsẹ tó bá dá kò síra yẹn tó bá jẹ pé láàrin ìwà àtọlọ́run mọ tọ́ba jẹ́ pé ó tún kó tiẹ̀ tó ẹlòmíì nù ọ̀sàbùsí ara rẹ̀ ó tún sàbùsí ẹlòmíì náà èyí ó wù ó ṣe nínú méjèèjì tó bá ṣẹlẹ̀ dábàá wù la àwọn èèyàn yẹn wọ́n bá rántí ọlọ́ nígbà tí wọ́n bá tẹ̀sẹ̀ rà àwọn tó bìí lòdì lòdì pàṣípẹ́pà owó ti tó nínú ọ̀gbìn yẹn wọ́n bá máa tọrọ àkúrí ní lọ́dọ̀ ọ̀dọ́ ọba wọn nípa ẹ̀sẹ̀ tí wọ́n dá wọ́n máa ń yẹ ọlọ́run bá dìgbò láti ta ní ta ní mojúkò níbi ẹ̀sìn tó dàgbé mi ọlọ́run bá dìgbò lá ọlọ́run bá ní alákòóso tó sàkóso fún wa lórí àwọn ẹ̀sẹ̀ wa wọn lọ fi sọ̀rọ̀ àlà àmà fàálù ọ̀hún ìyá àdàmú. àwọn ọmọbi olóyò wọn ò ní takú wọn ò ní takú ti ẹ̀sẹ̀ lọ́rùn tí wọ́n sì fún adá lọ tí wọ́n fún adá lọ ẹ̀gbọ́n bá ẹ̀kú ní pé ọlọ́run bá alẹ́ kíọ́lá olóhùn ti mọ̀ wá fẹ́ẹ́ ẹlẹ́sẹ̀ ni wá àlè tí a mọ̀ dẹ́sẹ̀ ẹ̀ aṣọ tá a bá fẹ́ràn tí o sì gbòòrò tọ́fà ya tá a rán tọ́ba tọ́fà ya lókun bí tá a tó tá a ti rán kíláàsì sí a tún lọ tó rán náà ni nígbà tá a bá ti bẹ́ẹ̀ sọ́rùn bẹ́ẹ̀ náà ni ẹni wa àgọ́rọ̀ sílẹ̀ nígbà kankan adẹ́sẹ̀ kan lákọ̀ọ́kọ́ atọ̀rọ̀ àbúrúdè ẹ̀kẹ́ lọ́tún lọ́tún dá lẹ́lẹ́ẹ̀kejì alùpùpù àforíjì ẹ̀ṣẹ̀ bá tó kọ́ tó dálé ẹ̀kẹta lókùrú gbàtẹ́ ní bá ń bẹ káṣí máa tọrọ àforíjì náà ẹ̀ ẹ̀ tó dẹ́ tó tọrọ àforíjì ọ̀dà ju ẹni tí ń lọ́ra ga yìí tí ò jẹ́ tọrọ àforíjì náà kan tọ́ ọlọ́run bá yẹ kí ọlá yọ wá sí rọrùn kan tó fi jáwọ́ fún mi ẹ̀ṣẹ̀ yẹn lọ́wọ́ bá sọ pé wọn lẹ́bí iná ìlà fárájú fàájíkàtà àwòbálà mú àwọn kúsà òkúta lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ fáwọn kúlẹ̀ lọ́wọ́ bèbè mú àwọn ẹni ọlọ́run ọwọ́ àjẹ náà oná làwọn tó ṣe pé ṣúgbà òfin ẹ̀bá ṣe àìdá tán àbí wọn ṣàkóso ẹ wọn ṣe àkóso rí ẹ̀mí ara wọn tàkà wọn wá wọn rántí ọlọ́run wọn ṣe fọwọ́ olùdó lọ wọn bẹ lò wọn wà sọ̀rọ̀ àfúnjì wọn wà fúnjì nípa ẹsẹ̀ wọn lọ́dọ̀ ọlọ́run wọn yẹ kó tó tó wọn bá lè lálùwá wọn sì máa lókọ̀ sẹ́ni kan tí ó ṣàkóso òfin ẹ̀ lórí ẹsẹ̀ lọ́dà ìgbẹ́jọ́ ọlọ́run wọn làwọn yóò sọ fún wọn àdá àwọn àṣọ àlùkò òní وهم يعلمون كون اسم كيسر أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين اللهم بني أوكاين ويوام نظام جزاؤهم مغفرة من ربهم كون الله تعالى سوى لسنا هنا عاشوا á sàmókù òkun ọbẹ̀ ẹni tó di ẹsẹ̀ wọn gbàfara ní èdè lábáwá kí gbogbo òkun mẹ́lẹ̀ rẹ̀ máa ń kàfàrà náà àlẹ́mẹ́sọ́fàrù ni wọ́n ń pè ní kótó kótó tí àwọn àwọn alábàdà ní wọn gbé sórí òkun ni wọ́n pè ní bébí wàhù ní ẹgbẹ́ tó lọ́ọ́ bá kúrú ẹ̀jẹ̀ rẹ̀ ìjẹ̀ ọ̀kan kó yọ lọ́ọ̀bọ̀ ògùn mọ́lẹ̀ kódà wọn bọ̀ ní rántí máa ń ẹ̀jẹ̀ kò sì ní ọ̀rọ̀ máa ń tẹ́lẹ̀ gbé ìfọ̀ àmọ̀ àbàwọ̀n jẹ́ kó lọ́ọ̀dọ́ àkọsà àṣà ń kó òkun àwọn ọ̀la àti gbogbo ọ̀nà ọ̀la àmọ̀ rẹ̀. أولئك جزاؤهم مغفرة من ربهم àti àìmọye àwọn ìpínlẹ̀ oná ní àwọn púpọ̀ ọmọ abẹ́ fún wa látọ̀dọ̀ ọmọ ọba òwúrẹ́ wọn olùtọ́jú wọn wọ́jà náà tún àjẹ́nà oṣù bẹ́ẹ̀ tí wọ́n tẹ́jìrì níta sí àdáyé ha táwọn akéwì máa bí wọ́n máa lọ lábẹ́ àjẹ́nà náà kọ́ọ́lì ìdìnnà fi ra wọ́n máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kárin kí ṣe gbére wọ́n ní bí máa dùn lọ́rùn àdìrí eléyìí ọ̀rọ̀ dá ní ẹ̀sán wọn bá ń ṣiṣẹ́ ọlọ́run tó ń ṣiṣẹ́ tí ò ní èrè níwájú ọlọ́run rẹ̀ àdìdì wa lórí àforíjì náà nínú Bukhari àti Muslim látọ̀dọ̀ àbúrò rẹ̀ àtọ́lọ́ pé ó ń ṣe ó lè wù sí ọlọ́run náà láàyò sáà sọ ibi káàní ọ̀rọ̀ dúdú ìdá nínú náà bàtà lè kú lórí bàtà ìdá àti ìtàkùn sọ̀rọ̀ tàjáwọ́ fàlàbí àgbà àtàjẹ ọ̀la ẹ̀ òsì ọlọ́sọ̀rọ̀ la ẹ̀ sọ́la pé inú àwọn èèyàn tó ti lọ ọ̀n bẹ́ẹ̀ ọkùnrin kan tọ́lọ̀ fi iṣẹ́ ránṣẹ́ sí àdúgbò sọ́la la àdúrà lórí ẹ̀ ìmọ̀ ń yá àwọn èèyàn gbèsè ìmọ̀ ń yá ọlọ́wọ́ ẹ̀ ọ́ wá jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ti ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó dé ẹrú yọ tó wọlé kó o ó ṣe é ṣe tọ́nà kó torí ìlú náà kó wọlé kó bá wà ẹ ọwọ́ àpàdé ọlọ́run lẹ́tọ́nà wà nígbà wọlé kó o náà ẹ tọ́nà náà kó wọlé kó bá wà lọ. nínú sọ nínú mùsùlùmí kò hákì ọgbà wa pẹ̀lú ìṣúná ìjọba sẹ́yìn ẹ̀ dábàá ọ̀rẹ́fà àti rúkọ̀ màálì àti àbúmọ̀sọ̀rọ̀ ó ní òṣìṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ náà àyẹ̀sọ́ àwọn sẹ́yìn pé àtàlá àti sọ̀rọ̀ dáadáa bẹ̀rẹ̀ àbúrò ní ìbáyìí àtàlá أتاه الله مال فقال له ماذا عملت في الدنيا فقال ما عملت من شيء يا رب إلا أن أنك آتيتني مالا فكنت أبايع الناس وكان من قلت أن يسر على الموسر وأنذر المعسر قال الله تعالى أنا أحق بذلك منك تجاوزوا عن عبدي. قل صلى الله عليه وسلم níjọ́ ọ̀gbìn àìdíyàmà wọ́n mú ẹrú ẹrú sí ọlọ́run kan wọ́n mú wá sí ẹrú sí ọlọ́run tó ibi ọlọ́run bá yẹn lọ́la okùn ní ọ̀rọ̀ okùn lówó tó ọlọ́run bá yẹn lọ́wọ́ àtúkú ìwé ẹrú sí ìwé òdúró láyé kí ló ṣe pẹ̀lú kí ló ṣe ní ayé pẹ̀lú owó òní yọ wá sí owó ọlọ́run kí n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ ọwọ́ wípé ìwọ ọlọ́run fún mi lówó mo sì ń tajà mọ́ táwọn rà pẹ̀lú àwọn èèyàn ẹ̀ tọ́lọ́ bá sì rọra fún ẹ̀yìn sì rọra fún ná lórí ìgbésẹ̀ wọn. bẹ́ẹ̀ náà sì ní ẹni wáyé pé ìnira ilé ń bẹ fún tó sì ń bẹ fún irú ẹni bẹ́ẹ̀ ń lọ lára ọlọ́run bá ti pẹ̀lú ọ̀wà sọ pé èmi ní wọn wá lẹ́kọ̀ọ́ sí tó o ṣe ju ìwọ gan lọ torí pé mi ọlọ́run òní oníwà ìwọ lọ ọlọ́run bá ti pẹ̀lú ọ̀wà sàdúgbò òdòdó bẹ́ẹ̀ ọlọ́run bá ti pẹ̀lú sàdúgbò rọ̀ náà nínú òkùnfà tí ẹ̀wọ̀n tọ́lọ̀ máa fi sàmójúkú fún yàrá yà láti di àmà tó náà ní nínú ìta àtìkàsílẹ̀ nínú ìta tó wá sàjọ lọ́tọ̀ ó dájú pé àwọn àlùsùnà wà jẹ̀mọ́ àwọn tí wọ́n wà lọ́sùnà nígbà sọ́lá àlùsọ́lá ẹnu wọn kù lórí wípé àwọn mọ́mìlì òdodo tí ẹ bá jẹ ẹlẹ́sẹ̀ tọ́ba jọ̀ ní àdìyẹ àmà ọlọ́ọ̀ba ó ti ní àwọn okùnfà kan tọ́lọ́ọ̀ba àdìgbẹ́ láti ó wù wọ́n rárá nínú tí wọ́n ti ṣe láyé tí ó fi sàmójúkú òkú wọn láyé àti láyé ìyáàmù tí ó sì sí ilẹ̀kùn àánú rẹ̀ tí ó sì ilẹ̀kùn wọn ní orí látọ̀dọ̀ ọlọ́run lé wọn lórí nínú òkú báyẹn alákọ̀ọ́kọ́ nínú tá a ti kà sókè òun náà àtàlẹ́ ìbẹ̀rẹ̀ wàlá kéèyàn máa sọ̀tọ̀ pẹ̀lú bẹ̀rù ọlọ́run ẹ̀ asọ̀rọ̀ tó pọ̀ lórí bẹ̀rù ọlọ́run àtàkọ́ bẹ̀rẹ̀ kẹsùn ìjọ ọdún àkọ́kọ́ pa àwọn olùkèé so nígbà tá a kọ́ bẹ̀rẹ̀ tẹ̀sí asọ̀rọ̀ lọ́pọ̀ lórí ìbẹ̀wò ọlọ́run ìbẹ̀wò ọlọ́run òun náà lè gbé gbogbo téèyàn bá fẹ́ ṣe kó ronú lórí tí ìfẹ́ ìsọ́ba lọ́rọ̀ sọ́nà òní kúrú sí lórí ẹ̀sìn bá ti ìbẹ̀wò ọlọ́run bẹ̀rẹ̀ kọ́ kódà kó wá ṣe àwọn ajá ṣiṣe ọwọ́ kọ́ ọ̀rẹ́ sí ọlọ́run ìbẹ̀wò ọlọ́run bẹ̀rẹ̀ kọ́ ìlọ́lọ́run fẹ́ ó rò wí lórí ẹ̀kọ́ tó bá dì ìdí ẹ̀ máa ń rántí ní ọ̀làsán yọ ọmọ kọ̀rẹ́tì yẹn lóríṣiríṣi ọ̀rọ̀ nítorí ọ̀fẹ́ ti kúrò lóko lókun tọ́lọ́run rẹ̀ nítorí gbé jùlẹ̀ tó ọ̀fẹ́ sí kúrò lóko tọ́lọ́run rẹ̀ gbé jùlẹ̀ lóye ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni inú bẹ̀rù ọlọ́run òṣùpọ̀jẹ́ ilé tẹ́lẹ̀ kan bá ní bẹ̀rù ọlọ́run ọ̀gbọ́dọ̀ tó yẹ wà nínú sí kọ́ wá orí ẹ̀ làwọn ọmọdé bẹ̀rẹ̀ mọ́sẹ̀ mọ́sọ̀ lóògùn ọmọ ajé tí ọbẹ̀ lọ náà tẹ́lẹ̀ ní báńkì yìí lọ bẹ̀ kọjá ẹ bá ti ní ọbẹ̀ ọlọ́run ló ẹ̀kọ́ àdébọ̀ sọ́nà ọ̀la àdìsọ́ ọlọ́run yá ayé ànàmí ìtẹ̀lélá àtúntì ìlẹ̀kà àbírí ìnáwó àlùmọ́nà bèbè abẹ́ẹ̀kọ́ ọlọ́run nínú ìbẹ̀rẹ̀ tó lọ́sẹ̀ àdá ìbẹ̀rẹ̀ ànàmí bẹ̀rù ọlọ́run nígbà tó lọ́run bá sọ fún ànàmí rẹ̀ kí wọ́n á tó wù kí ẹ tó sì dájú ẹ lójú òtúmọ̀ ẹ̀kọ́ wa sọ̀rọ̀ lọ ìbẹ̀rù ọlọ́pàá wa sọ nígbà mú tàbí ẹ̀ máa gbọ́ obìnrin náà sẹ́ni náà kó lọ́jẹ̀ tó wá ní bíbí ọ̀bẹ̀ bọ̀ lọ ó kì í ó sì dùn mẹ́. ẹgbẹ́ ẹlòmíì ni ọ̀sọ̀ ìgbé òògùn ọ̀dà láàrin àwọn láàrin àwọn méjèèjì ló lòògùn ọ̀dà sí ìkẹ́kẹ́ ìtọ́ wa ẹ se tọ́da tó ń ṣe lọ ní ọ̀rọ̀ àkọ́kọ́ rẹ̀ tọ́wá yẹ kó nǹkan ọ̀nà ẹ̀yàn ló gbé jù lẹ̀ ṣe tọ́wá yẹ kó mùsàlámù kan ló gbé jù lẹ̀ ṣe tọ́wá yẹ kó mọ̀kìrú kan ló gbé jù lẹ̀ wá gbé jù lẹ̀ dáadáa ṣe ìtumọ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run náà nìyẹn nígbà wọn bá fẹ́ ṣe ìsìn náà tó bẹ ní bẹ̀rù ọlọ́run ó tún ẹgbẹ́ mọ̀ṣẹ̀ ìsìn náà ẹni túmọ̀ rẹ̀ tọ́wọ́ bá fẹ́ jáde ní tó òun lówó ó sì ní ibi owó ó ní ọbẹ̀ ẹ̀rù wa mú wa mú o tó lọ ara ìbẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ náà ni wọ́n sá àlàlá àbàdù wọ́n fi wọ́n sá àtòbè lá ìbàdù ẹ má ṣe gbé ọmọ ọlọ́run bẹ̀rẹ̀ bí ẹbọ ní ìgbà ìsàbọ̀ tẹ́ ẹ bá lágbára gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ní lágbára ẹ̀dùn bẹ́ẹ̀ gbàgbé ẹ̀ nínú ọjà ìdíjà fọ ọlọ́run yìí wọ́n ti gbé nǹkan láti ọlọ́dọ̀ ọlọ́run náà wà á mọ̀ ìpè wọn náà ní àṣepamọ́ lọ́dọ̀ èsì ìfẹ́kẹ̀yìn ọgbọ́ yóò máa mọ létí oríṣiríṣi tó ti ṣẹlẹ̀ àti ọba àgbàbáwò náà ni lọ́wọ́ àtẹkẹ́lẹ́ àgbàbáwò náà ni àwọn kò sì ṣe báyìí ó sì báyìí ọwọ́ àti èso tí àwọn obìnrin náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ó lè dà inú rẹ̀ inú ọmọ ẹ̀mí rẹ̀ bí ká ṣe sọ sọ ní èdè ẹ̀kọ́ kódà kólókó bí alẹ́ alórí kólókó àwọn obìnrin náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀dì onídàá ìjọ náà bá ìgbà láyé òkè sàmójúkò fún aláyé àti láyé kìíyà ọlọ́run sọ fún àwọn sọ́lọ́dẹ̀ àbá àyà twenty nine ọlọ́run yá ayú alẹ́bí iná àmàlù tọ́kùnlọ́ yẹjẹ aláàkùnkùn fúrọ̀ọ́nà wọ́n yóò kàkàrà àkùnkùn sẹ́yìn yá ètò wọ́n yà kókè rí làkùn wọ́n lọ àwọn olùkọ́dé làwìn ọlọ́run yẹ gbogbo àgbọ̀ òdodo ìtọ́kùnlọ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rún ọlọ́run tẹ ẹ bá fẹ́ bọ́ lọ yẹyẹ aláàbòsọ ọ̀nà ìfẹ́ tó máa dá òdodo yàtọ̀ sí tí èso òdodo ọlọ́run ṣe lọ. ìfẹ́ tó máa sọ̀rọ̀ yà láàrin ìbàjẹ́ àti tọ́jà ọlọ́run àlejò ló ṣe fún yín sẹ́yìn náà tó ní ọ̀bẹ lọ́dọ̀ kéèyàn ó fẹ́ kí ìbàjẹ́ wà kó pọ̀ lóòdodo tọ́jú ó sì mú yẹn ní ọ̀nà àbáyọ lórí ẹ̀ lórí àlámà ìdílé ayé ni àtàlẹ̀ wàyí tó ẹgbẹ́ olùsẹ́yìí àdìkù ntọ́nà kò wá sí ní pé àtẹ̀sẹ̀ ní àtẹ̀sẹ̀ ní ọlọ́run tó máa ń pa ẹ̀ wàyí tó fi nílá fún yóò sàmójúkú òkú yìí wọn lọ ọdún tó pọ̀ dé làbí ọlọ́run máa ní kí ọlá ọba tó ti pé ó ní ọlá tọ́gbọ̀ngbọ̀n ni o olóore ni ẹ̀ àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tọ́nà máa fi wọlé ní èèyàn ó náà ní àtọ́gbọ́n sọ ní ọ̀wá ní sùpè fún àbújá kéèyàn ọmọ tó bá lọ́dọ̀ ọlọ́ kó máa tọrọ àforíjì ọlọ́dọ̀ ọlọ́ ní ìtọrọ àforíjì tòun ló bẹ́ẹ̀ náà sì wẹ́lẹ́ tó ọmọ tẹpẹlẹ máa ń tọrọ àforíjì kò ní dé oṣù bó ti jẹ́ kó fún ọlọ́ọ̀kan dẹ́sẹ̀ wọn náà wà á ní jẹ́ kí ìfipáàrù tọrọ àforíjì kò fún wọn náà wọn máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ nígbà tó ọba sì ní ìwé pélébé látọ̀dọ̀ ọlọ́ ìgbé àwọn ọmọ ti borí ní ọ ó tún máa rántí ẹsẹ̀ rẹ nígbà tó ti sẹ́dúkẹ́ pẹ́ tó tún máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́ tọba wa tó bá òdodo tọ ọkàn sí tọ kábàámọ̀ lórí tó ti bọ́ pẹ̀lú tó ń ṣe tó sì ní àmúre ipe òun yẹn padà síbi ẹsẹ̀ mọ́ etí ń jẹ́ ìtọ́rọ àkúrú ní ìṣòro lò kìí ṣe ọyàtọ̀ sí ti wọn sọ mọ́sálásí wọn ní àtàkùn àti wọn àwọn ẹni aláàbò wọn ní ẹjọ́ ọ̀mọ̀tún rẹ̀ náà tàbí àtàkùn àtàkùn àtàkùn ẹni ló ti náà yóò yóò bẹ̀ ìdílé àlọ́ ẹjọ́ bàtà ní àtàkùn fún ìlà rẹ̀ dáadáa ìgbàgbọ́ ẹ̀rọ ní àtàlàbùlà àtàlàbùlà àtàlàbùlà ọba jẹ ti yàrá alá níbẹ̀ àtàlàbùlà àtàlàbùlà àtàlàbùlà ẹni ló ní àtàlàbùlà àtàlàbùlà kọmọdúnmẹ kọmọdúnkẹ ẹlòmí ọ̀rọ̀ tí ẹsẹ̀ rẹ̀ ẹlòmí yóò ti dúró mọ́tàlásì yóò tó lẹ́sẹ̀ mi ẹlòmí ẹsẹ̀ tí ọ̀dà mi ó ń retí rẹ̀ ta tó nẹ́ẹ̀sì lọ fún bẹ̀rẹ̀ tó padà lọ tó wọ́n fẹ́ kí nìkan ó sì bàtẹ̀ jù bá ó sì fi tí màá báyìí tó wọ́n fún ọ̀gá lọ sí. ṣé àtàkùn ẹ̀ wá ní àti sọ àtàkùn wá látọ̀dọ̀ àyè ọ̀rí ọ̀la àyè ẹ̀ tọ́kọ̀ bí ti àṣà fún wa tí ò sí lọ́dọ̀ padà àyè dájú ọ̀dọ̀gá àtàkùn àti òṣè tó tún ní ìjẹ àtàkùn láàrin. ìyẹn gbé ìtọ́ra àbúrò wọ́n sì ẹ̀fẹ́ tọrọ àforíjì ní tí mo tó ṣiṣẹ́ o wọn náà tó forí tèmi lórí ẹ̀ ẹ̀ tọkọlọpọ wọn ṣe ní nínú mọ́sálásì tọkọlọpọ àwọn èèyàn ṣe ní mọ́sálásì yẹn ẹ̀ àpò fìtì náà àpò àpò náńgá yìí àpò kátà yìí àpò àlàkà àti oríṣiríṣi kí ẹ̀ ẹ̀ fi jẹ̀mọ́ ọ̀hún lọ́wọ́ àti àtàkùnlá mẹ́wàá ẹ̀ náà lága fúnra yìí ní gbọ́ àtàkùnlá àtàkùnlá gbọ́ọ̀bá yá yọ dájú alẹ́ gbọ́ọ̀bá yá yọ dáwọ́ kó tó lọ́jú ọ̀lọ́ tó wá ní owó àdúrà rẹ̀ owó àdúrà rẹ̀ táwọn ń sẹ́ ṣé bí ọ̀bà kó tó lọ́wọ́ lọ́wọ́ nígbà àdúrà rẹ̀ tó ń wá jẹ́ tọ́lọ́ ọlọ́dún ẹ̀kọ́ tó wọ́n jọ lórí àdúrà. àwọn ibi ẹ̀rẹ́ láti fi máa dẹ́sẹ̀ nínú mọ́sálásí ọ̀hún azumọ̀dé àtàkùnlá azumọ̀dé ẹ̀sẹ̀ kò pé ẹsẹ̀ náà nínú náà kọ́ bá ní sàrà àti ti sàrà àrẹ fún wọ́n fi wọ́n fi wọ́n fi sórí sí ìsìn ẹsẹ̀ ní mọ́sálásì èyí tá a bá àwọn yóò kó ìmọ̀mù kankan wọn yóò kó sí lọ́wọ́ ìmọ̀mù ní ọyẹ tó lọ ọyẹ tó lọ owó yóò fi yẹ yóò bẹ̀rẹ̀ mọ́sálásì lọ báwọn ti wà kó gbogbo báwọn sàn gbà táwọn àwọn sàn gbà táwọn gẹ̀ẹ́dì lè fi sẹ́wọ̀n ní ìsìn kí báwọn yẹn náà àwọn yẹn náà ló ń jẹun ẹ̀ àbá mi máa lọ ẹnu mi yẹ bàbá àwọn òbí etí mi wo mi gbọ́ pé kí wọ́n ní wọ́n lo sẹ́ńtà àkídà tí ọ̀dà burúkú jásíjásí tí wọ́n sáájú wá jẹ́ sọ́ọ̀bù tọ́jọ́ra wọn <laughs> sọ́ọ̀bù kí wọ́n ní ìjọ̀gbọ́dọ̀ tó ní ọmọ kẹ́rin nínú ọjà òbí ẹ̀kọ́ ní ọmọ tètè ìgbà tí wọ́n sáájú wá jọ ní ní wọ́n láti náà ní sọ́ọ̀bù bí ọba ọba ọ̀dọ́ yẹn ẹgbẹ́ ọ̀dọ́ tó lọ́ọ́ sàn án wọn. ẹ̀ẹ́ agbọ́dọ̀ máa tọrọ àforíjì gbogbo wa ọlọ́run bá a lè gbé ọlá ọlọ́ni bàkàlàfà mi ń bá àdìrí ń kálífò àdọ́rù sọlá àwọn tábàrù ṣàwọ́ àti فسوف يلقون بيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا ọlọ́ni bàbá ìgbà ìdílé kúkàlùkùn àwọn ọ̀bàdì ìṣòro ìlà àwọn èèyàn kan wá lẹ́yìn àwọn àdébíọ́lọ́ àyíká ní bàbá kúkú ni á wọ́n rúlé wọ́n sì rúlé rúlé burúkú àjọ ìsọ̀rọ̀ àtà ntọ́jú ẹ̀yìn wọn wọ́n ra láre òkè lásìkò ẹ̀ wọ́n tábà òṣìṣẹ́ àwọn àti ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ajé òrùlé ajé ní wá di àdòwò àlọ́lá àgùnmọ́tò alágbá oríṣiríṣi wọn máa gbé kí alẹ́rí kọ̀ọ̀kọ́ wọ́n sá máa fi ṣògùn sórí pàṣọwọ́ ẹ̀ káwọn nàgbà yá ọlọ́ọ̀ni wọ́n bọ̀ wá lọ́dún náà dàgbà apákan nínú àwọn ọmọ sọ pé gbàyà o apákan nínú ẹja àlẹ́mọ̀ ẹ̀ àwọn yòókù tí èsì gáàdì wọn tó ń bẹ náà lórí ìwọ ọlọ́run wọn sọ wá kó òun náà ti bẹ ní gbàyà ọlọ́dà mọ̀jẹ̀ àwọn náà ọlọ́dà ti tóbi ọlọ́run láàbọ̀ ìlà ntàbà wà àmàlà wà hàmìlà sọ̀ọ́lì àhà akẹ́ńbà tó bá nù wọn lẹ́yìn ìgbà ó ti ṣe tó sì ṣiṣẹ́ rí wàhálà àyùkúra ọ̀nà ẹ̀yẹ àpò níbi kíní kankan tàbí ìdí wọn tó ń ti bí wọn ṣe yá àdé máa mú kí wọn ti àyíká kí wọn rán wọn ayé kí wọn tẹ̀ dáadáa dáadé ayé káàdì ọlọ́run sọ pé kí n dá wọn kára ẹ̀ bá ti tú bá bí ẹ̀rín èèyàn tó sọ̀rọ̀ mi ó ti wá pẹ́ ìyẹn ti bá ń gbẹ lórí máa lọ́ba dé lójú séèyàn inú èèyàn ó dùn lè kí ẹran tó sọ̀rọ̀ ọlọ́run kò tó ọwọ́ wa bẹ́ẹ̀ náà nígbà tí wọ́n bá dẹ́sẹ̀ ó ti sọnù ó ti sọnù ó ti bá ṣe tọ̀nù lọ gbọ́dọ̀ bá tó wá tó bá ní ọlọ́run tó wá lù sí i ọlọ́run ọlọ́run pé ọlùmí ọmọ tó padà tó lù wọn lọ bẹ́ẹ̀ náà lọ́mọ ìdí ni ó sì wáyé. ọlọ́run tó sọ fún wa nípa tó báyìí náà nínú sóràtìlà àbá sóràtìlà àbá yìí àyà táàsì ní tẹ̀sán tẹ̀sán yìí. ọlọ́sọ̀pé wa ilé ọmọkúrò bí kàlẹ́ nínú kàbàrú lé ìfìdú ká ọ̀yà kúrú ká ọ̀yà kúrú wàyà kúrú náà wàyà kúrú lọ́wọ́ lọ́wọ́ ìwúlé máa kiri wàyà tìlá àlẹ́yìn àyà náà lọ́ọ̀dún wàyà sẹ́mìnà náà nàṣà làkúnà nígbà àdá ilé àdá ilé àfàkì ìlà wàlí wàyà kúrú lọ́wọ́. فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون الله صفة وكافي ọlọ́ọ̀ni wa ilé ọ̀nà tuntun lẹ́lẹ́ bí iná kábà wọn ni eré àtẹ́tì rántí gbàtà wọn káàkiri náà wò pé wọ́n mọ ìpínlẹ̀ àwọn òṣìṣẹ́ gbé fúlàmù káwọn kó àwọn bá èrò òjíṣẹ́ ọlọ́run wọ́n wá ń gbé oríṣiríṣi ìlú tó fi tó bá àwọn kan mọ̀ wá wọ́n ní ẹsìn wọlé ní kẹ́kọ̀ọ́ yọ jáde tàbí ọ̀rọ̀ àwọn ọmọdé tó ń tó mú yóò kú bẹ́ẹ̀ wọ́n ní tí ẹsìn nù àwọn yẹn kò kú lù ga àwọn kan sọ pé ẹ dáta ẹ lọ kódà ẹ lọ sáńtà ẹ sálákàpá nígbà tí gbogbo yín bá kú gbẹlẹ lórí ẹ àwọn kò ní ẹni bá lulẹ̀ kó àwọn àdáyà tó kú òní bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ gbàdé ju ọlọ́run bá fi wò kéde ìsáradà ló kó bẹ́ẹ̀ kóra sáradà ló kó bẹ́ẹ̀ nínú àtọ́tọ́ wọn wà gbogbo rẹ̀ wọ́n sàtà ló fún un ní mọ́tò tá a ní pàtó tó pátá wọn wà pàrọ̀ yìí wọ́n dé ìtẹ̀sí àná wọn sọ̀rọ̀ lọ́wọ́ àyè sọ̀rọ̀. àwọn yóò fún ìlú ká àwọn kan dédé wọ́n ní ẹgbẹ́ kó lu ẹgbẹ́ kó lu mọ́tà ni fọ́nmá tó ṣe gba bòmí yẹn lọ fọ́nmá ti ẹ̀ dúró dúró lọ́wọ́ wọn lọ àwọn káyọ̀kì máa kiri wọn ń bèèrè lóṣooṣù fún oṣù ọjọ́ ọlọ́ọ̀ta ìjọba yóò ta ìdè wọ̀nyẹn ọlọ́run náà wá tètè sí ọlọ́run tó lórí gbogbo ẹni tètè lọ. wà ìdá tuntun àárín ayé àbùnà ọlọ́run ìgbà yòówù tí wọ́n bá ń ka ayé àtàwọn ọlọ́run sọ̀kalẹ̀ tí wọ́n bá ń ka fún ọlọ́run yáyà kọ̀ọ̀rọ̀ àná náà ló bá sọ pé àwọn ti gbọ́ tó wí àwọn ẹgbẹ́ láwùjọ ṣàrà òdàkùn náà lè ṣe àdáadá tó bá wù àwọn náà irú tó ń ka ìwà náà lè máa kà pọ̀ kó o rí ma ọ ẹnu lásán ni o àwọn náà lè máa káwọ kúrò àpọ̀ ẹni àdá ìlà àṣà ìdíwọ́ lẹ́ àwùwá mi wọ́n ní kúrò àpọ̀ ká ìkó dáná mi nìkan àlọ́ ẹjọ́ ìdàkí ọ̀gọ́ ìgbìyànjẹ tí a máa ń gbọ́ إن كان هذا هو الحق من عندك فأمطر علينا الحجارة من السماء أو ائتنا بعذاب أليم ọlọ́ọ̀ni rẹ̀ àdébìrán wọn létí nígbà tí wọ́n sọ ike ilé ọlọ́ wá sí kó gbogbo ní muhammadu gbé wá ọlọ́ọ̀lá àìsàn. fúráìdì òkúdu látọ̀dọ̀ ọ̀wọ́ ọlọ́ọ̀ni máa ń fẹ́ra ìdá àmìnà sàmà ẹ̀ẹ́dúró fún ọ̀rọ̀ sọ́nà àdúgbò ọ̀rọ̀ ọ̀rọ̀ ní àwòrán fúráìdì òkúdu rẹ̀ àwọn etí náà bí adáàbò náà bí yìí àbí kí yẹ ẹlẹ́ta ilé ìwé kọ́sọ̀ kalẹ̀ sáwọn ọlọ́run dáàbò mọ́ sí àwọn ọmọ etí wo jọ tó wọ ọlọ́ tó bá yẹ kó òdodo ló ń wá sí ọlọ́run fún akálẹ̀ gbà ẹ̀mí tó ń lò fún ọ wá wọ́n yóò fi ta ìwọ́n lọ́wọ́ àdìgbò lọ́wọ́ ọlọ́wọ́ wa sọ fún wa pé bá a fi tọ́nà ojú ọmọ ẹ̀dẹ́ nìyẹn lọ ọkọ̀ já àlàpọ̀ نوال وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستكبرون فضل أصحابه وما كان الله ليعذبهم كيف المسلم يسير ọlọ́run ní fi àjẹwọ́ wà ń tàbí ìjà ìyàtọ̀ kan ní gbogbo ọjọ́ ìjà àjẹpọ̀ ọlọ́run ní sílẹ̀ nípa tó gbà tó wà tó wà ní sọ̀sọ́ àtọ̀wá bẹ́ẹ̀ àná. wà máa ń ká àwọn ọmọ àwọn àti bàbá wà ẹlẹ́ẹ̀kẹrin ni àbújáde jíìmù ládé alákọ̀ọ́kọ́ alákọ̀ọ́kọ́ ti la pè ìbẹ̀wò ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kan òun náà ni ìmọ̀ ọ̀rọ̀ àforíjì òdodo lábẹ́ ẹlẹ́ẹ̀kẹta ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì kan la pè ẹ̀dáhùn mi ìtọ́rọ̀ àforíjì lọ́dọ̀ ọlọ́run ti òdodo ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta sọ́ọ̀rì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ni ìtọ́rọ àforíjì abẹ́ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta náà la fẹ́ sọ̀rọ̀ ẹtí àkùlọ́gbé ẹtí kò bọ̀ ìdẹ́lẹ́ka ẹlẹ́ẹ̀kẹta onílẹ̀ àmọ́lù sọ́ọ́lẹ̀ àtúnṣe ẹ̀rí tá a bá ń ṣe ọwọ́ kùn sísẹ́ ẹ̀rí lásán láì ṣe ẹ̀sọ́ pé ìwọ ọlọ́run orí tèmi iṣẹ́ ẹ̀rí náà mọ̀ pa àwọn àṣìṣe rẹ̀ àníwọ̀ sọ́dọ̀ àdìsọ́dọ̀ àdìsọ́dọ̀ àdìsọ́dọ̀ tá a bá ti ń dẹ́sẹ̀ ọlọ́ọ̀bá ìgbẹ́lá yọ ọ̀nà tí ọ̀nà ìṣe kà fún ara yọ ọ̀nà pípa àwọn èèyàn kéékèèké dáwà dára rọmọdán kẹsí kejì ọlọ́ọ̀bá ìgbẹ́lá yọ ọ̀nà pípa àwọn àìmọye ẹ̀ṣẹ̀ rẹ̀ kúmúrá kẹsí kejì ájì kẹsí kejì ọlọ́ọ̀bá ìgbẹ́lá yọ ọ̀nà pípa ẹ̀ṣẹ̀ rẹ̀ tòtí túmọ̀ sí pé àwọn ẹsẹ̀ rẹ̀ wa náà òun náà gbóòdù kọ́mọdéléwò kọ́mọ apá ni wọ́n kọ̀kọ́ tó ń bẹ̀rẹ̀ kí á wà ìtọ́gbọ́n wa tẹ̀sùn ńgbọ̀ bá kú gbangba kàlìkì àmọ́ nígbà tí dáadáa rẹ bá wà pọ̀ lọ́dọ̀ ọlọ́run tó o sì láwọn ẹ̀sìn káwọn dáadáa wá gbó súnmọ́ dáadáa lu àìdá lọ ọlọ́ọ̀bà àdìgbò ọ̀rọ̀ nípa rẹ náà ọlọ́ọ̀bà àdìgbò lásán fún wa nínú sọ́dọ̀tò root àyà one hundred and fourteen ọlọ́ni wa níbi sọ̀rọ̀ àtàkọ́rọ̀ báyìí nàá yọ sódà fàmílà lẹ́yìn iná الكافرين ọlọ́run bá sọ yìí pé wà á kí ni sọ̀rọ̀ àgbà gbẹ̀rúgbó nínú oko kò sáàyè lọ́rọ̀ pípé àtúbá ìlú ẹ̀ máa kí ìmọ̀ ẹ̀dá àtúbá ìlú ẹ̀ máa kí ìmọ̀ àlàkáyè àtúbá ìlú ẹ̀ máa kí mẹ́bí àtúbá ìlú ẹ̀ máa kí ìsáyè ẹ̀ àbí àṣọra nínú àdìs àdìgbò sọ̀rọ̀ láàyè sọ́dá ìbẹ̀rẹ̀ tuntun ló abẹ́kù gbà gbogbo lọ ọmọ táyì tí ó kéwòn fún jọ́kì ní ó tún wá jọ́kì jèjé ẹ̀ ó lájọ́ àkọ́kọ́ àsìkò tí wọ́n máa bẹ̀rẹ̀ ló lọ́wọ́ àti fún jọ́kì jì àsìkò tí nǹkan ọ̀kan máa parí lọ́wọ́ àti fún àfi mọ́gírígì nìkan lọ́jọ́ tí àsìkò rẹ̀ ọ̀dà jọ́kì ní àti jọ́kì ní ẹ̀fọn pé àti mọ́gírígì fún ọ àná sàṣà ṣùgbọ́n nínú àyà yìí ní ìtọ́ka ti wá wá sí wákàtí márùn-ún lórí tí àwọn onímọ̀ sọ̀rọ̀ àfa àwọn afẹ́rẹ́ àwọn àìsàn àwọn ìdá sọ́rọ́ àwọn àfa tuwaqimu ssalata tarafay nahar ẹni bẹ̀rẹ̀ ọ̀sán àti ìparí ọ̀sán máa ń lórí ojú ẹ̀dùn àgbà àdùn àyíká àdùn àlàsáyé wàsúlà fàmí náà lọ ìlú nígbà tí o nígbà tí o bá tún máa máa lórí ojú ìlú mọ́tòlì nù àti ìṣáyé nínú hasan àti ìyọ̀lẹ́ ìbò náà sẹ́yìn yá ọlọ́dún pọ̀ yọ̀ọ́ máa ń wá ìdá yọ̀ọ́ gbogbo òjò ọmọ parẹ́ dáa nípa fi pérò ìtàkìrì eléyìí jẹ́ ìrántí gbogbo ẹ̀ máa ń retí ọlọ́run ọlọ́run wá sọ fún túrọ́pù nìsá ayé àpàtì wán ọlọ́run bá sọ yìí pé ìtẹ́nitẹ́ni burú tábà ìrọ̀rùn àtòlẹ̀ àwọn àléwò nípa pẹ́rẹ́ àǹkóhùn sẹ́yìn àti fún wà ní oṣù tó kò mọ̀lẹ́kàlà ń bẹ̀rẹ̀ máa ọlọ́run ní ẹni mú mi ní òdodo ìtẹ́nitẹ́ni burú tábà ìrọ̀rùn àtòlẹ̀ àwọn àléwò tẹ bá ń jìnnà sí àwọn ẹsẹ̀ ńlá ńlá ńlá ńlá ká òun kíkẹ lọ́dà náà nígbà fẹ́rẹ́ ṣe ìdí àti gbòòrùn àwọn àṣìṣe tẹ bá ń ṣe àwọn ọlọ́run á lè parẹ́ ojú ìgbò kò ní ṣe sílẹ̀ ṣùgbọ́n kí ká wò kí ká bọ́ kàn kí wọ́n gbádùn ọ̀rọ̀ rẹ̀ kí ká ẹ tẹ́sí mẹ́sẹ̀gì síra yín kí èsì fẹ́ jáde ayé ara yín ọlọ́run tó ti bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ anìtakú ní sẹ̀sẹ̀ kéékèèké náà ọmọ apáti ní ìmọ̀ tó àbújù lọ́dọ̀ ọlọ́run èyí torí kò sí ẹ̀sẹ̀ kéékèèké kankan mọ́ nígbà tí ìbá ti àkóso ìdọ́rọ̀ ẹ̀sẹ̀ kéékèèké ìbá ti àkóso ìdọ́rọ̀ tó di lélárọ̀ ìrọ̀rùn nígbà tí ìbá ti àkóso wọn gbà tó bá tó bá àkóso tó ti ń dálẹ̀ ọlọ́ba àmúwọ àyè àpẹẹlẹ oní àyè àjẹnà inú sùrọ̀tì àǹkàbùtì àyà ti gbé ọlọ́ni wà lẹ́yìn iná àmàlú wà nínú sọ̀rọ̀ káàtì lánàá kọ́kọ́rọ́ náà nínú sẹ́yìn àti nínú wàlànàjìzìyànnàhùn àtàlà lẹ́yìn káàmú yàmàlú ọlọ́ni àti ẹ̀dẹ́wọ̀n ìlú òdodo tí wọ́n sì sẹ́yìn apàṣẹ wọn rẹ gbogbo àṣìṣe wọn àbáwọn parẹ́. ولنجزينهم أحسن الذي كانوا يعملون àti sanwó lẹ́sàn iṣẹ́ rẹ̀ tí a ń ṣe àtúnwó lẹ́sàn rẹ̀ àyà ká ló parí ẹ̀kọ́ ọ̀rọ̀ sọ́ra kò múlẹ̀ jù mí àyà àti tù lórí ilé náà ọlọ́pàá àdìgbò la sọ pé alẹ́ ní iná yẹn ti tẹ̀lé ìbúrú náà kàdá ìlànà ìfúnni wà ní kọ̀ọ̀ àníkà ní ìlẹ̀ ńlẹ́mù ìnà rọ́bà káwá sí ìlú mọ̀gòdìrà wà á nàmù bìkún ìdí àníṣe àtúnwó nínú وإجعلكم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى ولم الذين يجتنبون كبائر الإثم àwọn gbogbo èdúró àwọn tó ti fi wọn jìnnà sí àwọn ẹ̀yẹ ńláńlá wọlébà wà ìjà àti kójúwò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká ìkọ̀dá ìjẹba ìjà ẹ̀ ọ̀gá rẹ̀ náà nìsín náà ìlànà dáhùn àwọn àti àwọn ẹ̀sẹ̀ tó ń fẹ́ fẹ́ ọlọ́mọṣẹ́ ayé mọ̀mú ìmọ̀mù ni bọ́lá wọn ti wá bọ́lá ọmọṣẹ́ ayé mọ̀mú. ìlà lámà àti àwọn ẹ̀sẹ̀ fẹ́fẹ́ iná ọ̀dọ́kàwọ́ àṣìkò lè máa gbégbá dádájọ́ náà bá gbégbé ọlá òun náà lọ gbáàyè ní ìpèsè ẹ̀dá wà láwùjọ fún ọlọ́kùnrin ti bímọ sí ní ibi àlùkùn ìgbẹ́ ìdí àlùṣà àtọ̀mùnìyàn láàrú nígbà tó lọ́ وإذا أنتم أجنكم في بطون أمهاتكم àti ìgbà tẹ́ ti wà ní ọlẹ̀ nínú ìyá yín ọlọ́run ti mọ̀ pé ẹ mọ̀ ẹ̀dẹ́sẹ̀ ọ̀la ṣe kú àwọn ìfúnṣà ọ̀hún ẹ má kọ́ra ẹ má orí ìṣúlẹ̀ ẹgbẹ́ rẹ kó sì máa lọ́kọ́ ọmọ sálámà sí kọ́ ọmọ ọdún wọn lọ́mọ ọlọ́run ti fàdá ṣe kú àwọn ìfúnṣà ọ̀hún ẹ gbọ́dọ̀ kọ́ra ẹ má wá àlàmú mímọ̀ ìta ọ̀ ọlọ́run mímọ̀ sí ẹ bá bẹ̀rù rẹ̀ ẹ̀kọ́ náà kó ṣe ìbẹ̀wò náà kó ṣe fún wa o kó sàmójúgbò òun aláyà àti láti yá kọ́nà tí wọ́n dá lára múlù yẹn tó bẹ̀rù ọ̀nà tó kó délé tí ò ní mọ́yà tó kó máa tẹ́lẹ̀ àtọ́lá àtọ́lá àtọ́lá ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار